bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti sìnkú gbajúmọ̀ ọ̀dọ́mọbìnrin olórin ẹ̀mí tó kú lójijì ni. Mòrúnkọ́lá Àdùkẹ́ Àjàyí ẹni tó pè yàn mọ̀ sí Àdùkẹ́ Gold sí ilé ẹ̀ tí kò tí ì kọ́ parí lágbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n ò tí àṣírí àwọn tí wọ́n dá owó jọ lórí òkú Àdùkẹ́ gòyún lórí ètò ìsìnkú ẹ̀ tó ti tú tó sì jẹ́ pé gúrúgúrú méje oyin àyà mẹ́fà ìnìgbàjúmọ̀ olórin ẹ̀mí ni tí àdùkẹ́ gold tó mú bí ìyá nígbà ayé ẹ̀ èèyàn ajínrere tọ́pẹ́ àlàbí ń ṣe nípa ètò ìsìnkú àdùkẹ́ gold ẹ rántí pé lọ́jọ́ kejìlá oṣù kẹjọ tá a wà yìí the twelfth of august two thousand and twenty-four ìní àdùkẹ́ gold ló mà kú lójijì sílé ìwòsàn uch ní ìlú ìbàdàn ìyún ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ pé àìsàn jẹjẹrẹ ìyún kánsà ọlọ́jọ́ pípẹ́ tó ní í ṣe pẹ̀lú abẹ́ àti ilé ọmọ ìyún cervical cancer ìná ló gold ṣá ọjọ́ ẹtì ìyẹn ọjọ́ friday ọ̀sẹ̀ tó kọjá iná pariwo ni wọ́n parí ayẹyẹ ìsìnkú ẹ̀ tá bò mọ́lẹ̀ tá fèrúfèrú tá fi yèrùpẹ̀ fún yèrùpẹ̀ ṣùgbọ́n síwájú ọjọ́ ìsìnkú àdùkẹ́ gold àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àtàwọn tó súnmọ́ wọ́n fi àkáǹtì síta pé káwọn èèyàn kan máa dá owó jọ láti fi ṣẹ̀yẹ kìnyìn fún àdùkẹ́ gold tá a sì gbọ́ pé àwọn ọmọ nàìjíríà wọ́n fowó sínú àkáǹtì náà dáadáa ṣùgbọ́n nígbà tí wọ́n ń tí àṣírí náà tó ń tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ a gbọ́ pé gudugudu méje ohun yàyà mẹ́fà ni Tópẹ́ Àlàbí ṣe nínú ẹ̀dáwó àti kùrùkẹrẹ kí ojúmọ̀bà àti òkú Àdùkẹ́ Gold tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé mílíọ̀nù kan àti àbọ̀ náírà one point five million naira ìní Tópẹ́ Àlàbí ìlú gbé sílẹ̀ fún àwọn ìgbìmọ̀ tó ṣe ètò ìsìnkú Àdùkẹ́ Gold bẹ́ẹ̀ la gbọ́ pé gbajúmọ̀ pásítọ̀ ni tó dín orí òkè Adámimógo ìyún pásítọ̀ Sam Olúwalọ ó náà fi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta àti àbọ̀ náírà six hundred and fifty thousand naira náà fi sílẹ̀ ó fi ṣọwọ́ sí àwọn ìgbìmọ̀ tó ń ṣètò ìsìnkú Àdùkẹ́ Gold láti fi kún owó náà láti fi ṣẹ̀yẹ kẹyìn fún Àdùkẹ́ Gold tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé owó tí àwọn èèyàn dá pàápàá àwọn tó ń dá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn náírà hundred hundred thousand naira tí ò níye owó àpapọ̀ tán dá fún ètò ìsìnkú Àdùkẹ́ Gold wọn lówó náà ò ń súnmọ́ mílíọ̀nù mẹ́wàá náírà dáadáa tó sì jẹ́ pé látìgbà tí àwọn èèyàn tó ti rí àṣírí iye owó tí Tópé Àlàbí gbé lẹ̀ yìí ni ọ̀pọ̀ èèyàn ti ń fi àdúrà ránṣẹ́ sí wípé ó ṣojú ó sì tún ṣẹ̀yìn fún Àdùkẹ́ Gold. thank you